kú omi ibẹ̀ ṣe ń wò òkú náà sì gbé kúrò mi báyìí lánàá. people don't want to come to Sango again because of the bad nature of the road because a journey of ordinarily ten minutes will take them at time two hours to move from toll gate access to this place nobody want to come a colleague of mine in the office today stood on the road for about two hours because there is no back willing to come to this access we have cars we cannot come to office with our cars because there is no road to pass Our clients are no longer coming. At time we have to book appointment to go and meet them elsewhere. A, am a member of APC. I even is a party that I struggle that I'm even part I am part of them. But we tell them the truth, they never listen. They, they continue lying, lying, lying upon lying. It's unfortunate. Look at people, look at how people are suffering. Ordinary road, look at. Ogun State Road is the worst. I am going to Abeokuta if you go through the other road toll gate to serious hold up what kind of life is this. ìjẹ̀bú nìkan lọ́lọ́ dúró sí àtàbẹ̀kúta sábẹ̀kúta ló ti ń dìbò fún yín ah, you can see industry everywhere but there is nothing to show for it. what is the man the the governor sitting down there what is he doing he is saying that the road is a government i mean is a is a federal federal or equa road he is the federal he is the federal he has his people here his people is living here Even if he does the road and they did not, and the federal government did not give him the money, why can't him do this thing or find a solution to this? àwọn gómìnà wa ọlọ́tún ni wọ́n ṣe ọlọ́tún ni wọ́n ṣe ẹ kẹ́dẹ́ ẹ ṣàgámù ẹ wọ ẹ wo wọn ni sàpá ọlọ́mọ ni sàpá ọlọ́mọ ni àbínú gan This local government is a very important local government to the economy of this state. Ibi náà lọ ti gbowó, ibi náà ti gbowó wọn. Eh, ibi lọ ti gbowó bí ìlọ sábẹ́kúta. Kí ni company Abẹ́kúta ṣe. Eh, ọwọ́ ètò Abẹ́kúta ṣe. Eh, When Amosun is there, he focus he focus on um, on Abeokuta and this one the the the, the governor of Ogun State is from Ijebu and he's focusing on Ijebu uh, axis what happen to this place but we hear say na una dey enjoy the road pass because as motor no dey pass na una riders na una dey carry passenger i no dey dey you dey enjoy and talk true we are not enjoying this road because the road is spoiling our bike see this one now is six hundred thousand we are selling it now so when we buy the bike is six hundred thousand before six months the machine will be doing destroyed so that is why i said we are not enjoying this road. honestly if obasanjo can rule for eight let, don't let even count the previous one. He has ruled. If he has ruled for eight years, and this road is like this.